dáwọ́pẹ́ fún ọlọ́run ọba sọ̀rọ̀ ìkẹ́ ìgbẹ̀ fún ọtájú wa ọgá wa lẹ́gbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ náà wọn bá wọn sọ ọba rẹ̀ fún ọjọ́ ìjọra tìrí lánàá rẹ̀ àbẹ̀rẹ̀ ọba àdìsọ́lá àwọn òbí tó bí wa àwọn olùkọ́ wa wo àwọn tí ní ìbùlápadà àti àwọn ìgbésí ayé ọlọ́mọ̀tàbà àtẹnì fún àwọn ẹlẹ́sẹ̀ ti wá náà lórí ara wa wa kíra wọn sí yàrá àkọ́kọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú ilé ẹjọ́ júmọ́ àwọn ẹ̀kọ́ júmọ́ àtàwọn ọmọ àwọn létí àwọn gbàgbé ọ̀bẹ náà ń kọ́ lọ́nkú gbà níjọ fún wa. lẹ́ẹ̀kejì ni ó ń lò pé sí mo rántí jíṣẹ́ àbí ìjíṣẹ́ níjọ́ sátọ̀dé ìgbẹ̀rìnlá àwọn tí ọlọ́run lórí sábà bí fífọ́ mọ́sálásí wa yìí a rí i pé kò gbẹ súnmọ́ra wọn ṣùgbọ́n àwọn tí wọ́n sá ìyẹn sábà bí títẹ̀ látọ̀dọ̀ àwọn kọ́dé láti ṣe dr kọ́ọ̀dé lónìí lọ́rọ̀ sí Abíọ́lá Abíọ́lá ọba àdìsẹ́lá ń kọ́lọ̀ kọ́ba sí ìfún wọn. wọ́n ṣe áfíà fún àwọn ọmọ ní ìjẹ̀rìn láyìn wọ́n wá pe àwọn ṣẹ́kọ̀ọ́ àdọ́kọ̀ọ́lù fún ìdìbò ní ọjọ́ náà àmì náà wá lu opportunity ilé wọn àjọ lọ láti lọ fi sálámà sí wọn nígbà tó lọ́wọ́n kúṣe kí wọ́n dá wà náà mọ̀ àṣà lọ sálámà sí wọn lórúkọ jama afalasi òsì central mosque àwọn náà dẹ̀ recognize wa dáadáa wọn ti wa kódà wọ́n ta àwọn magazine kan bẹ́ẹ̀ níjọ́ náà mo láti kọlu àwọn chairman pé káwa náà fi orúkọ mọ́sálásí wàrà ìjọ náà lọ́wọ́ tìrìlẹ̀ tìrìlẹ̀. a sẹ́ndì ten thousand ìjọ náà láti fi ra àwọn ti ẹ̀rù pé ọ̀kan lára àwọn ní sọ́yọ́ aláfi fún wa ní mẹ́ta wọ́n sá fún wa ní mẹ́ta níjọ náà ọ̀nà magazine ọ̀hún ni àná ni wọ́n ti wá bá tó gbà lọ́dọ̀ àwọn ṣé tí wọ́n ṣẹ̀ dé fún ọ wà ní mọ́tò lọ́dọ̀ wọn jọ náà níbi òun ni nígbà tí òkú ìjàmá lọ́dọ̀ àwọn náà ti ẹ̀wọ̀n pé ọ̀dà àwọn ó sì àwọn akára wọn ti wà tánà wọn sọ ṣùgbọ́n ìmọ̀ pé wọ́n sọ yẹn tó wọ́n sọ ó lè ó wù wọ́n láti ṣe bẹ́ẹ̀ àwọn ọwọ́ wọn jí àwọn kálukú náà gbọ́dọ̀ máa bí wọ́n ṣe rí ọwọ́ wọn jí ó lè má sáàyè bẹ́ẹ̀ bí wọ́n bá ti rí àwọn náà wọ́n tó máa ti ibi àbá tó pè wọ́n ìnáwó tuntun tó wà lọ́wọ́ wọn pọ̀ wọ́n sáájú tí wọ́n kọ́ sí òjò ṣe ní bí nìkan

léwu jẹ́ kẹta ní kí abùkọ́lá wa létí insha Allah ta'ala a ó máa tẹ̀síwájú pẹ̀lú tafsiru suratu Taha léyìí tí à ń bá bọ̀ wá. bákan náà tí a tó wọnú ẹ̀ a tó kí àfáwà Muhammad Jami tí wọ́n wà pẹ̀lú wa láàárọ̀ yìí a rí pé ọ̀gọ̀rọ̀ nú àwọn èèyàn dá wọn mọ̀ àwọn náà ti jẹ́ kan nú àwọn olùkọ́ púpọ̀ àwọn ọmọ ní mọ́ṣáláṣí lọ́dọ̀ wa ń bì wọ́n pẹ̀lú àánú ọlọ́run kí wọ́n tán lé ẹrú bá àwọn ti wà ní yunifásitì kan tí à ń pè ní ó wà nílùú Papua ní Saudi Arabia ìbẹ̀ là ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn wá lé ọlùdé ọ̀nà tó ní káwọn sálámà ti wà níbí ìbẹ̀ náà bá lílọ bíbọ̀ ọlọ́run jẹ́ ọmọ ìjà sí rọrùn àbẹ̀nàbà àlejò ọlá kọ́lọ̀ǹkọ́ bá fún yín láti yọrí àti àti gbogbo àwọn yòókù ní kọ́lọ̀ǹkọ́ wá sí yín ní ìtútù ojú fún àwọn òbí tó bí yín àti gbogbo wa náà kọ́lọ̀ǹkọ́ ṣe wa náà ní ìtútù ojú fáwọn òbí wa o ìrà àmọ́tí ya rahman rahman ọlọ́run ní jíṣẹ́ rí àkùdé ọlọ́run ní jíṣẹ́ rí àkùdé lẹ́ẹ̀ni àtìyọrí àti ní àti gbogbo àwọn yòókù ní tó ṣáájú bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá bí gbogbo wọn náà lárí tí wọ́n láti yọrí dáadáa láti ẹni tí mo fẹ́ dè láti bóyá òun ni ẹni àkọ́kọ́ bóyá ti ẹ̀kọ́ òun náà lẹni àkọ́kọ́ òun náà ni àfáà wa jíìb alátiṣe ọmọ ìlú búni o òun náà ni ẹni àkọ́kọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ lòun sì ẹ̀dùn sí mẹ́ráì àdúgbò lọ́dọ̀ ọlọ́run ti fà òun náà láàyè ńlẹ̀ òun náà tẹ̀síwájú ní kùlíyà ìbàdàn ní gbèdé ó sì padà dé ọlọ́tẹ̀ ẹ̀dùn sí ìlú ọ̀rẹ́ ọlọ́ni kó ń lọ́mọ káwọn èèyàn lẹ́sìn bẹ̀ kí sì ń yẹjú abẹ́lẹ́ òun láti wá sálámà tí wọ́n ń bí náà dáadáa abẹ́lẹ́ òun kọ́lọ̀ kó bá a tàlé fún dáadáa rẹ̀ bákan náà ẹnì kejì náà ọmọ àlùbù náà ni àfa mùsùlùmá alhamdulilá òun náà ti parí dìgírì tiẹ̀ náà ní bayero ní ìlú kánò òun náà ti parí òun náà ń bẹ ó ti padà sílé ìṣẹ́ òun bẹ ń lù búwa ìlé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dọ́ lọ́wọ́ kọ́lọ́ kọ́ máa fi tó dáadáa tiẹ̀ náà ẹnì kẹta mo tún rántí àfa mustapha àjọ wa mo jẹ́ brọ́dà fún afáwa jami àjọ wa lòun náà alhamdulillah òun náà ti parí dìbí ìṣẹ́ náà òun náà ń bẹ ní sọ̀kọ̀tàjọ wa báyìí òun náà ti kọ́ máa ń inú àwọn tó tún wá bí níwọ̀n náà ni sheriff ọdún kuwaiti lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe sheriff afọlábí náà wá bí òun bẹ́ kuwaiti lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀kọ́ bá fún náà láti yọrí ọ̀kọ́lọ̀kọ́ bá tọ́nú náà nínú àwọn tó tún wá bí òun náà ni taofik zanji àbí òun náà bí dáìrò lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́ nìkan mo ẹ̀ nínú àwọn tó wá bí nínú wọn náà ni Mumtaz àbí Mumtaz Lukman òun náà bẹ ní àlùfáà yunifásitì lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́lá ń fún un láti yọrí. náà tó wá bí Abdullahi Masoro di mẹ́mẹ́ alhamdulilah òun náà bẹ ní Cairo lọ́wọ́lọ́wọ́ báyìí ní Cairo Kano. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti wá bí tọ́lá sì ní gbogbo wọn náà wọn ní àṣeyọrí gbogbo ẹni tó wá kù náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bí lọ́wọ́lọ́wọ́ abẹ́lẹ́ ilé wọn à ń nígbà tá a ti ń lera àwọn tí wọ́n ṣáájú táwọn láwọn tí wọ́n ti láti yọrí ara àwọn táwọn náà ti tún tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ à ń nífọ̀kànbalẹ̀ yìí pé gbogbo ẹni tó kù náà ìtẹ̀síwájú ti ní ẹja ti rọrùn ọlọ́run jù kan já sí rọrùn àwọn tọ́lọ́run wá ní kí ẹ mọ súnmọ́ náà àbẹ̀lọ́wọ̀n bá ní kíọ́lá ọlọ́run ní sàwọn náà ní láńtà ẹ àwọn àbá wa ní láńtà láńtà ọ̀sán náà fún yàn ṣùgbọ́n ìdí ti ẹ̀ mọ́ fún kùn ọmọ ní sàgbà bẹ́ẹ̀ pé ẹ àtúntà ọ̀sán àwọn ẹ̀yọ́ wọn rí ṣùgbọ́n ìdí tiẹ̀ òkun ní àwa ọlọ́mọṣẹ́ wa náà ní láńtà o ọlọ́mọṣẹ́ wa láńtà gbogbo ní sọ́dọ̀ ní kọjá lára tiwa náà ọ̀bẹ̀lọ́hùn káàtì ń dùn láàrẹ̀ ọlọ́mọdé àríkà mi jẹ́ o èyí tí wọ́n bá wa nú jẹ́ ọlọ́mọṣẹ́ fi dùn wá nú ọlọ́mọṣẹ́ dùn wá nú látàrẹ̀ kí àmọ́tí ya arhamurahmin gbogbo wa náà bẹ́ẹ̀ àfi ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wa pátá bẹ́ẹ̀ tí wọ́n sì ń bẹ ní tí wọ́n ò sí ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run àbẹ̀ọ́ ọlọ́run bá fọ́ wọn bá wa dúró tì wọn àti gbogbo ibi tí kálukú wà náà ti bẹ ní nàìjíríà náà ní kí ọlọ́run ṣàbùkà bọ̀ gbogbo wa o ṣe rà mẹ́tì yà rà hàmọ̀ rahim kọ́ wa ti gbogbo yín ní ọmọ ìdùnnú fáwọn tó bí yín kó ṣe yín ní ọmọ ìdùnnú ní Islam kọ́ wa ti ní ọmọ ìdùnnú ní gbogbo ibi tí kálukú ṣe rà mẹ́tì yà rà hàmọ̀ rahim wà ní ìtẹ̀síwájú ní tẹ̀síwò sóràtù kọ́wá. Ọ̀rẹ́dúndé bẹ̀rẹ̀ náà àgbọ̀dọ̀ gègùn mọ́yá àbẹ̀ náà fún àwọn ṣéhù wa dọ́kọ̀dọ̀ kan jù sí kò ní ọlọ́mọba máa kíyèsí wọn o. Ọlọ́mọba kíyèsí wọn, ọlọ́mọba kíyèsí wọn, ọba dúsí wọn, ọba wà pẹ̀lú wọn. Ṣé àmọ́ ti yá Rahman Rahman? Báwọn ni wọ́n sacrifice, wọ́n sacrifice ńlá ni wọ́n ti, wọ́n ti gbé ilé ẹ̀kọ́ dárúkú náà kalẹ̀ ẹnu ni wọ́n tọ́lọ́ láwọn náà ní ti láti lè kún sí ọlọ́run lọ́wọ́ nípa àkàkún lọ́wọ́ ọ̀nkálukú náà ṣe tiẹ̀ ọlọ́run náà ni ọ̀nkálukú náà ṣe tiẹ̀ ọlọ́run náà ni àbẹ̀rẹ̀ ọ̀bà lè tẹ́ ọlá ọlọ́run má dáhùn padà sẹ́yìn ọlọ́run ọlá tó wọn mà pàǹsà tó àwọn àbáyé lọ́wọ́lọ́wọ́ ọlọ́run má dáhùn padà sẹ́yìn àwọn àbẹ̀rẹ̀ ọ̀hún ọlọ́run má dáhùn padà sẹ́yìn àwa náà má jáwọ́ náà pàdé máa yìlá àmọ́ jáwọ́ náà pàdé máa yìlá jésù wa a nítẹ̀síwájú títí ìsúlátò kọ́wa àyà tí a ó máa kà láàárọ̀ yìí wọn náà ni àyà ẹlẹ́ẹ̀kàmbíní ọgọ́rùn-ún ẹ̀rí pé a ti wọnú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn náà tó parẹ́ eléyìí láàrúkọ afọmọ àfídà bá ń ka alukur'an tọ́lọ̀ ń pàtàkì fún wa ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ tó kọ́ bí i. a ayé parí ó kún fún àwọn oríṣiríṣi challenges tó kálukú náà máa fèsì. táwa ń fèsì àwọn challenges wọ̀nyẹn kí làwọn ọ̀nà àbáyọ láti máa mú nìyẹn. ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ní ilé ní challenges tiẹ̀ ti ń fèsì òun ti rí pé ọ̀nà àbáyọ tòun òun náà làwọn fíìmù tí wọ́n ń ṣe láyé tó ń wò lé nù. nínú tí ó kú báwọn èèyàn lé nìyẹn àwọn fíìmù tí wọ́n ń wò òun ni tẹ́lómìn rí gẹ́gẹ́ bí tí ó fi ṣe kẹ́ni tí ó fi yanjú ìṣòro ayé ẹ̀. ẹ máa wá wò ó ẹ bá wo ṣe fíìmù ń lọ tí wọ́n ṣe bọ̀ èyí tó pọ̀ jù nínú ẹ̀ èyí tó pọ̀ jù nínú ẹ̀ òun náà ni wípé ẹbọ ni solúsàn lórí ìgbésí ayé ẹni. èyí tí máa pọ̀ jù nìyẹn o. sábà nígbà tó gbẹ́bọ̀ ìgbà tó ń tẹ́bọ̀ ohun ọlọ́run wa ní kó rí ìṣòro inú ayé kó níyanjú ẹni pé ìjìmọ̀ sábà pọ̀ nu àti kí wọ́n lẹ́nu ìkàtà sẹ́wó ìyàsẹ́wó náà ló ti bẹ́ẹ̀ tán lọ́wọ́ tí kò bá náà kó mọ̀ ẹ̀yà ọ̀yà olóṣù kọ́ ìyàsẹ́wó ni. torí ìdí eléyìí ẹlò ní ọmọ wa wò pé àárín ìlú náà ni solution ògbésí ayé wọn. ọ̀sẹ́ni tọ́jà ni tó fi lówó ń bọ̀ wá lówó tán ó kò wá tọrọ àforíjì ṣùgbọ́n owó tó ní kọ́ ẹlòmínà ọkọ àwọn lè máa jalè kó máa sì ló jalè tán wọn padà máa tọrọ àforíjì òun níbi olèwu kò sí wàhálà náà ni wọn máa ná lọ. ìdí eléyìí mùsùlùmí a gbọ́dọ̀ ní kùránì nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ ní kùránì nínú ìgbésí ayé wa. ẹ̀yìn bá tẹ̀ wá gbìyànjú ó ṣe kókó ọlọ́run kò kí n ní àǹfààní àti ìtumọ̀ rẹ̀ pépè lárúbáwá láti gbọ́ oyé fúnra bí tí wọ́n ta á ìsáwé jáde kan sí ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ náà lọ́lọ́ léèrè ìpẹ́ náà ló ti wà èdè òyìnbó wà tí wọn náà gbé tọ́ka fúnra rẹ̀ èdè Yorùbá wà tọ́ka fúnra rẹ̀ ìpẹ́ náà jẹ́ Haúsá èdè Haúsá wà tọ́ka tó gbọ́ yìí fúnra rẹ̀ níwọ̀nba tí wọn náà lè máa fi ṣe kẹ́lẹ́ o ló lè máa fi tún gbèsè ayára rẹ̀ ṣe. ní ti tún wá wò kórí ní burúburú wọn sáà sí yín wọn àní sáláì má máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run kò ní burúburú tọ́ ọmọ mi owó tó máa fi ra dátà láti lè máa gbọ́ àwọn àfáà tí wọ́n ń sọ òdodo lórí fóònù rẹ̀ èyí wọn náà kún náà bàtún wá láti èsì dé nígbà tí láwọn àfáà ti ń sọ òdodo náà látún ra àwọn àfáà táwọn náà tó ń polówó oògùn ẹ oògùn làwọn náà ń polówó táwọn náà ti tún sọ ní sápò oògùn làwọn náà tó ń polówó oríṣiríṣi náà ni. Bọ́bí tí wù kọ́ rí ẹni tí wọ́n sì ń wá òdodo náà yóò fi lórí òdodo. Òdodo sì wà. Òdodo wà. Àbẹ̀rẹ̀ ọ̀bà àlejò ọlá kọ́lọ̀ nǹkan máa wa sọ́nà. Lẹ́ni àwọn àyà tó àmẹ́nu bá kọ́lọ̀ ń kó ṣe ní ọ̀rùn fún wa kọ́lọ̀ bá ti ní káyọ̀ ó gbà wá máa. Àwọn àyà náà ṣe kó sínú nínú táwọn àpapọ̀ sí fún wa wọ́n jẹ́ ká mọ̀ yìí pé nínú tẹ́sìn wa béèrè fún tẹ́sìn wa fẹ́ òun ni kárí ẹnìkan táà ń rò wípé bóyá ó fi nǹkan kan àbáwò èèyàn ń sọ fún wa pé ṣe nǹkan kan ẹlẹ́jà tì ìwàjọ wa pọ́n lórí kó ṣe nǹkan yẹn ọ̀ntì dáàfì ṣe kẹ́ni o dáàfì màmá dájú kó ṣe é lò tán eléyìí mélòó mélòó ọmọ tí bàbá ti nà nínà kùnà kó tó wá di pé wọ́n padà mọ̀ ẹ́kẹ́ àwọn kọ́ mà sí àbúrò rẹ̀ mọ̀ lọ́fẹ̀ àìmọye bẹ́ẹ̀ ẹlòmíì táwọn ọlọ́pàá bá mú wọ́n ti lùlù kùnù wọ́n ti lọ lẹ́yìn wọ́n ti ṣe léṣe táwọn padà wà fún ọmọ kó dáná. ọlọ́kùn ilé ẹ̀sẹ̀ ti yọ gbọ́dọ̀ ti dá padà ọ̀pọ̀ àwọn àmì tẹ́ ti fi délé sí lára gbó lẹ́sìn pàtàkì síbẹ̀. ó rẹ̀ pé kẹ́tọ́ bí àjẹ èèyàn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sí kẹ́nẹ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ má mà dájú. ó dàbí tí ọ̀rọ̀ yẹn kó jọra wọn pé ẹ gbọ́dọ̀ mà dájú o. torí pé nǹkan jọra wọn kà mí. ṣé jọra wọn yẹn yá? ẹ bẹ̀ lè yàn á kì. ṣùgbọ́n tẹ bá tẹ̀síwájú nínú ìwádìí táwọn bá sọ pé ní ẹsẹ̀ ìsìntọ́pù òun náà ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò kí fọ̀rọ̀ wá lẹ́nu wò yẹn débi tó yẹ ẹ̀rọ òdòdó tẹ́fẹ́ mú nú ọ̀rọ̀ rẹ̀. bákan náà nínú àwọn àyà yìí nínú àwọn ẹ̀kọ́ táàrí mú ń bẹ̀ láàárọ̀ tèmi ká lọ mọ̀ yìí pé gbogbo ẹ̀mí darí mi ẹ̀mí darí mi tí yóò bá sọ́ra ẹ̀mí ọ̀darí hàn sí ọ̀nà àánú ni o. ẹ̀mí mi tàn mí jẹ nítorí mi bá ti sọ fún mi òun náà ní àtọ́ra o. ṣé ẹ̀rọ kan náà bá ní ọ̀rẹ́ pàṣẹ fún àwa. wàá dá ráǹtì wá ní ìyàwó ìnálẹ̀ àwa máa tà wá ńlá yóò fi yìn àwòyẹ fún mi. ìnálẹ̀ àwa máa tà wá ńlá yóò fi yìn àwòyẹ fún mi. fani pàṣẹ fún àwa wọn náà darí ìfẹ́ inú ẹ̀mí ilẹ̀ yẹn darí rẹ darí rẹ síbi tọ́lá wọn o darí rẹ kó mi sí ni wọ́n á bẹ̀rẹ̀ àǹtí wà níyàwó kó tó dọ̀gá lé ọ lórí. ìfẹ́ inú rẹ bá ti dọ̀gá lé ọ lórí bẹ́ẹ̀ pé òun lè máa kọ́ àyàn pa tẹ̀lé sẹ́mi bá ti sọ fún mi. àti ìbàdàn pé sáyẹn kí n ṣe mo ṣe lọ sí nìyẹn. ǹjẹ́ o máa yí pé mo máa sọ fẹ́ ìfẹ́nu ti darí ìfi ìfi ìyá ẹ̀mí rẹ̀ lè darí ẹ̀fi ìyá nù lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ní kọ́ra ní sọ ni ẹ̀nà nọ́ọ̀tẹ̀lá máa ọ̀tún di fún un. Sọ́dọ̀ ní sọ̀rọ̀ dání, ọ̀nà níbi Yusuf sọ mi. Ẹ̀mí tẹ rí yẹn, ó máa pa aláṣẹ kí ọ̀sà burú gbà mí o. Nínú a máa me mi kó bá sáàmẹ̀rì yìí. Ẹ̀mí ló kó bá sáàmẹ̀rì yìí, ẹ̀mí ẹ̀ lọ darí ẹ̀. Ẹ̀mí ẹ̀ ló ṣe kí tó fi ṣe tó ṣe. Jàmá nínú tí súrà yìí tó tún gbé yárí tí ó tó máa jẹ́ ká máa mà láàárọ̀ tìní. Mo ní pé ẹlòmíì ń bẹ ọlọ́wọ́ apá ìyá àtayé àti tàlìkìyámà ọlọ́wọ́ papọ̀ fún látara bẹ́sẹ̀ tó ṣe àti tìjú. Àìmọ̀ sọmọ́ra wípé nínú àwọn ẹ̀sìn tó ti tìjú ọlọ́ọ̀bá àdékọ́ la tó bínú sí jù òun ni kí ọmọ ẹ̀bọ pẹ̀lú ẹ̀ tí ìbá ẹni sọ̀rọ̀ pé wàá mú orogún pẹ̀lú ọlọ́run ọlọ́run a máa bínú jẹ́ yẹn yà láyé tó sì jẹ́ yà nínú ìgbàlẹ̀ ìyá wọn ọlọ́run ẹ̀dùn síjórí ẹ̀bọ. kódà ọlọ́run a máa fi ya apá àwọn kan ṣẹbọ a máa fi jẹ gbogbo orílẹ̀-èdè àwọn kan ṣẹbọ lórílẹ̀-èdè ọ̀hún ọlọ́run sì lè fi ya ìbínú gbogbo wọn yẹn ó lè máa fi jẹ àwọn tó ń ṣẹbọ náà bí ọlọ́run bá kó ìjàlẹ̀ ni wọ́n ń ṣe o. láti wá tún sọ yìí pé àwọn táwọn tó ń rẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ ṣùgbọ́n ìṣọ́ sàn ṣe yẹn wọ́n sàn ń gé kí ìlú ọmọ dìbẹ́lọ́mẹ̀tì oníṣẹ́bí ọmọ ṣe kí ni òmòrogún pẹ̀lú ọlọ́run àwọn ní tó lọ́run ní tó ń lajù láyé òun ní kẹ́sẹ̀ bọ́ pẹ̀lú òun ọlọ́run kẹ́ mórogún pẹ̀lú òun. wọ́n á ní ilé ṣe ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ yíká tí wọ́n ń ṣe ọlọ́run ló wọ̀n lọ. lórí ìdí eléyìí àwọn ayé àwọn yìí ló jẹ́ àmọ̀ ìtọ́ náà ọba àlẹ́ tọ́ náà máa pa ìyá àtayé ẹ̀jẹ̀ àrùn papọ̀ fẹ́lò ní látara tẹ́lẹ̀ ìbọn ti kẹ́ni ọba ti tóbi tó. nínú àwọn ayé àtàbí kàlẹ́ mi àwọn àfáà mú ìdájọ́ kan jáde tó ṣe yí pé nínú ìdájọ́ ọ̀hún òun ni ẹni tó bá jẹ́ oníbídíà ẹni tí bá ń ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kéèyàn yàn lódì kéèyàn fi hàn án pé ikú ti ọ̀dà a ti bínú sí ọ lórí ìyapa àti ọlọ́run fẹ́ ìyapa àti ọlọ́run ni tí o ṣe yìí àfihàn ọ pé tó o ṣe ọ̀dà àwọn àbá mu jáde láti di àyà yìí láti di àwọn àyà tàbẹ́kà yìí tó pé mú sábà mẹ́rin yìí ara àwọn ọmọ bàbá ìsọ̀rọ̀ àwọn ìsírẹ́lì ní àwọn àyà tàbẹ́kà lẹ́nu yóò mọ̀ tó kọ́ láàrin bí ẹ bá ṣe ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ bá ṣe torí kíni torí nǹkan tó dánwò yìí nínú àwọn ayé àtàfẹ́kà yìí nínú àwọn abẹ́ ti mọ́ ìdájọ́ rẹ̀ jáde nìyẹn bá ti bọ̀ àwọn a rí pé nínú àwọn ayé àtàkà ni wọ́n ti dá yìí pé bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀. Inú làwọn àbá kan lò ní ṣáájú nígbà tí ó sì mú wàhálà lọ́wọ́ àtìjọba ti ní kápá bẹ́ẹ̀ kéèyàn má dàn wò. Òní tí ìyẹn bá ní kápá wípé ẹbọ àwọn òòtà tí ìyẹn bá ní kápá bẹ́ẹ̀ fún ìyẹn bá ba àwọn òòtà wọn kéèyàn oorun gbogbo ẹ̀ kásì lọ dànù. Ṣùgbọ́n lè ta sọ èyí o nígbà tí ìyẹn ní kápá bẹ́ẹ̀ ni o. Kí ẹ sì rí wípé aburú mi ò tún ní ṣẹlẹ̀ lẹ́yìn kéèyàn ti bẹ́ẹ̀ tó jù dáadáa kéèyàn ti lọ. inú òfin ẹ̀sìn òun là ń sọ o. ìgbélé wa tó hẹ́n ilé àti ìdí mọ́lẹ̀ ẹ̀yà ẹ̀yà lọ fèsì wọn wá fèsì wọn tí a bá padà jí ọ lórí ẹ̀ ibi téèyàn bá ti ní ọ̀pá la sọ o téèyàn bá ti ń jẹ́ ọtọ́rítì láti ṣe bẹ́ẹ̀ òfin ẹ̀sìn gbáyìí ọ̀pá yìí bẹ́ẹ̀ ní Islam. wọ́n tó wá ti jẹ́ ọtọ́rìtì láti ṣe bẹ́ẹ̀ má dàn wò ju fúngbà tó bá ti ṣe lọ́kọ́ wa tọ́ wa tọ́ wa di wípé ẹ̀yin mùsùlùmí wá ń bẹ̀ àkọlíyà ní níwọ̀n náà ní tẹ̀ tún tẹ̀ tún sọ náà wọ́n á lọ lè ká àwọn sọ wọn wọ́n ń gbé sàwọn ọ̀pọ̀ mẹ́lẹ̀ wà ní àwọn mùsùlùmí níwọ̀n ká ọ̀sáyè ákìlù mọ́ ọ̀sáyè pé mùsùlùmí pẹ̀lú pàjáǹdù mọ́ nígbà tí ọ̀bá tì í àwa ní tó ní ọ̀bá tẹ̀ ìkú dà ìyé béèrè kù àwọn ọba àwọn òun. níta ń sọ yìí gbogbo níta mú jáde yìí kùránì ló sọ ò ìfẹ́ ọ̀rọ̀ ti wá o tí wọ́n ti ti ń kà nísìnyí tá ń sọ tùmọ̀ rẹ̀ fúnra wa á mà gbọ́ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك بالحياة أن تقول لا مثال فإن لك موئدا لا تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه آكفا لنحرقنه ثم لنزفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما ọlọ́run bá àlá ń sọ fún wa bí ànábì wa Mùsá àrẹ ìsọ́látò wọ̀tàlám nígbà tó dé ẹ̀rẹ̀ pé àti kàá lẹ́yìn Gbogbo ìgbà tí àdúgbò wa Musa alayhi salatu wa salam. Kọ́nà fún un ní ṣẹ́gun lórí Fìràáúnà àtàwọn ẹ̀jẹ̀ ẹ̀. Ọlọ́run wá bá Musa sàdéhùn. Nígbà nẹ́bí Musa wọ́n wá gba ìwé òfin. Wọ́n máa fi ṣètò ayé wọn ìyẹn tàwọ́. Nígbà yẹn, Ànábì Musa àwọn ìtàn oríṣiríṣi ló wáyé wọ́n ní òkè títí máa bá ọlọ́run bá sọ̀rọ̀ ibi tó náà ti kọ́kọ́ kú ìjọ kìíní àná ọbẹ̀ náà ni Musa ń lọ àwọn kan sọ fún wa yìí pé jìbìrìlù ló wá jìbìrìlù irú ààrẹ náà kódà ojú ẹsẹ̀ sí ẹ̀ tó gbà tó gbé wá nígbà náà lọ́hùn nígbà tí bí àwọn náà parẹ́ tán lójú ẹsẹ̀ sí tí jìbìrìlù gbé wá yẹn òun náà ní sáàmìrí yùbù pamẹ́ torí pé àbọ̀ abìyẹn náà òun ó rí scientifically ó mọ̀ yí pé ẹsẹ̀ ẹsìn green ibi tó bá tẹ̀ èèpẹ̀ ẹbẹ̀ yẹn ó tí wọ́n ti fi lè fi kàn kàn nǹkan tó wà lára kàn nǹkan náà máa yé ni torí pé ẹ̀mí mímọ́ làwọn ẹ̀mí ni wọ́n tí wọ́n fara kàn yóò máa yé ni wọ́n ti wá bùrè pẹ̀lú tí wọ́n bù pamọ́. òun lọ padà dà sí ògèdè ń gbé màálùú tí wọ́n ma tí màálùú yẹn tún lè dún mọ́ ọ́ síbi ń ta ara kà bígbà tí sáàmì yìí náà dá ẹ̀dá padà pé ní ọlọ́run káwọn èèyàn. ìyẹn lílọ táwọn ẹni mú sáfà lọ èyí tó kíláà ni wípé mú sá lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ọba ibẹ̀ náà ọlọ́run ti fi mọ mú ká wípé ìrẹ mú ká àwọn èèyàn láti ń sin nǹkan míì lẹ́yìn rẹ̀ yẹ òdòdó ń bẹ màálù ọ̀pá ah! mọ́sára ẹni pàṣẹ́ńgbẹ́rẹ́ ìpé kọ́lọ́ sí dáa lẹ́nu mọ́sá òní ká lẹ́nu mọ́sá ò lè kí ààrẹ mọ́sá rí nǹkan ààrẹ mọ́sá ò yí pamọ́ra ara ọ̀pá ẹ̀ka ṣe mọ́sá láàrin mọ́sá nù àdáwọ̀ ẹ̀ka ah, olùbínú ṣùgbọ́n ìbínú ta níbi mọ́tà ẹ̀ ṣe ìbínú tẹ̀gọ́ tiẹ̀ o ṣèbí ṣe ìbínú tẹ̀gọ́ ẹlòmíì máa bí yọba nǹkan yọrọ ẹja bàjẹ́ jádarú àlùkòrò fẹ́ ìbínú ìbínú ẹ̀gọ́ àlẹ́bí ọ̀rọ̀ àwọn ìbínú gíní ìbínú ẹ̀gọ́. torí ìdí eléyìí àlẹ́bí musa bínú dípò pé ìtọ́nà ọ̀kà lè fi ọlá tó fún agbọ̀ yí pé kò sí tí wá rí láyé tí èèyàn bá bínú àwọn nǹkan míì tí bá bínú pé èèyàn ó ṣe tí rí àrùn tó yàtọ̀ wà lórí èyí. látara bá níbi mú ká bínú ìwé tó lọ gbà wà wọn ní kódà bọ́lẹ̀. abẹ́rẹ́ wọ́n lé bọ́lẹ̀ lọ́wọ́ asọ́njẹ́ yẹn ẹni tọ́kọ́ fi sọ́lé lọ́lọ́ bá ìyẹn ọmọ ìyá rẹ̀ àrùn ó wá burú orí ẹ̀ márùn bẹ́ẹ̀ ìyẹn ń ta kàtẹ́ ìpínlẹ̀ ata ó bí bí lè yá ti wàlà àbẹ̀rọ̀ sí dákùn ọ̀yá mi yàda ọmọ dákùn dúró bọ̀ nílẹ̀ dúró orí mi tọ́ fà yí lẹ̀ irun orí àmọ́nù báyìí lọ́kọ́ ó bù fún ṣàrẹ́ nìkan. ọjọ́ tá sọ́lé ta ní kò méjì táwọn èèyàn wọ́n fi wá tó sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ àrùn kankan ṣe sí àrùn kọ́nà sì mọ ẹ̀sìnkì wa pẹ̀lú àwọn kankan àti kàfẹ́yìn káwọn tó padà sẹ́yìn púpọ̀. lẹ́yìn ìgbà yẹn ànábì wa Mùsá alayhi salatu wa salam kọ́ wa dájú kan fún tá tá mẹ́rin yìí. ìyẹn náà wá ń sọ fún wa yìí pé. Kọ́lá bá máa kọ́ sí búkà sáàmìrí. Ìrẹ sáàmìrí yù. Áà kí ló ti rẹ kí ló ti sọ sí máa kọ́ sí búkà. Èsì ọ́ kí ló gbé ọ débi kó lọ́ọ́ iṣẹ́ yìí wò. Ìrẹ mú ìrẹ sáàmìrí yù. Kí ló pè ọ lọ síbi ìwà abúté burú tó ń tọ́ dáwò? Kí rẹ̀? àmọ́ ẹ̀tìbúkà kí ni ẹ̀rí kọ́ sí rẹ̀ yá sáàmẹ̀rí ẹ̀rí àwọn ọmọ wa ní màsáànù màsáànù èsì ọ́ wọ́n máa ààbẹ̀lẹ̀ amúrúlà àmìyí àwọn lálẹ́ ìtọ́sẹ́ wò yìí ọjọ́ wà lálẹ́ wọ́n wo bá ẹ̀sìn pòmò tẹ̀bọ̀ náà lóye nípa ẹ̀rí yìí ṣe láti sọ orí bu ayé náà lẹ́bọ̀ lọ́dá rẹ̀ ọba ọba yẹn ti ń tẹ̀mọ oríṣiríṣi ilẹ̀ yìí ọba yẹn ti ń tẹ̀mọ tẹ̀mọ. Ẹtí mú lọ́la lórí nítorí ẹ̀sọ́ ibú ẹ̀bọ ni o. Mo rògbò pẹ̀lú ọlọ́run yìí. Ó ní kọ́lá bàtọ́ tóbi máa lámì ẹ̀dùn kúrú bí ilẹ̀ Musa ṣe sùúrù. Bàtọ́ tù sàbẹ̀rìkà èmi pẹ̀lú ojú náà ẹ bì mọ̀ yìí pé gbogbo ẹni bá tún sọ fún yín pé màtí yín wà ẹ̀rì wọn ni ojújojú lọ àwárí sẹ́yìn òní Amẹ́ríkà ojújojú lọ àwárí nǹkan sẹ́yìn orí ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀la náà kún òrèlè bá pè ní àìdájọ́ pẹ̀lú ọ̀kàmọ̀ bọ́ọ̀n náà lọ́lọ́run náà fi dájọ́ nínú ẹ̀sìn. Àgbẹ̀ àwárí ìgbà tó pamọ́ ọ̀pọ̀lọpọ̀ tó pamọ́ pọ̀pọ̀ yẹn sọ nínú rẹ̀ scientifically abanika proof ẹ̀ kọ̀ọ̀kan mùsùlùmí proof kankan scientifically scientifically lẹ́tọ́ bá ti tako Quran alikitab wa sunna máa kó nuna ní ìjọ lọ máa kó epo parun lọ́sọ̀ọ́ sí. ẹ̀ka máa jọ́jà Quran ká máa wó dáadáa o. sáà mèrè yù òun proof pé ọ̀hún òun rí nǹkan kẹta ìyókù òní. Ẹgbẹ́ tó bá ti rí tó bá ti pàṣẹ tàhíì tí wọ́n ní. Àwọn ọmọ máa ṣàlàyé pé bẹ́ẹ̀ lọ máa kọ́ lọ́rọ̀ sóòlù. Bẹ́ẹ̀ máa sọ pé hàn lọ́wọ́ lọ wo bá bàbá ńlá bàbá wa máa ń ṣe ń tọ́ wà náà. Ó kọ̀lẹ́ kọ̀ndẹ́mù lénìí. Wọ́n kọ̀ndẹ́mù bẹ́ẹ̀ kan o. Tí bá ti ní ọ̀dà bá àbábá làbá bá ń ṣe ń ṣe yín tí wọ́n bá rí ìgbà fún wọn wọ́n má tó ṣe o tí wọ́n bá rí wọn pẹ̀lú tó lè pẹ́ má ṣe é sì yé fún wọn máa pé tí wọ́n ń ṣe ọ̀dà mọ́ wọn ṣe o. Ìgbàgẹ́lẹ́ sáàbẹ̀ nínú sọ́jọ́nà ẹ̀kọ́ bá fún òkèrè máa la mi yẹ́rù tó rú rí. Òwò rí táwọn èèyàn òbí rẹ̀ múta. Òwò rí táwọn èèyàn rí. Àwọn ìwádìí kí ló rí gbọ́nà? Òun ni tá sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tí ẹ̀sìn mú ẹ̀sìn Jibril ló wá gbé Musa ó wá dọ̀ mú kánjọ́ kìíní àná ojú ẹsẹ̀ ẹ̀sìn yẹn òun ti rí wípé yẹ fẹ́ bẹ̀ tí yẹn bá bù tí yẹn bá bi kàn la ìgbà yẹn náà máa tẹ̀lé. Bẹ́ẹ̀ pé àwọn oníṣáyẹ̀nsì ló sọ àwọn náà àwọn nìkan tó sì fẹ́ jọra wọn lóòótọ́ ìyẹn ni wọ́n wà á fẹ́ gbé ìdájọ́ lé lórí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sì lè lọ. Tẹ́lẹ̀ rí ọmọ ànábì Nuhu náà, alayhi salatu wa salam. Tẹ́lẹ̀ rí Nuhu abẹ́ ẹ̀kọ́ ni, òun náà fẹ́ kú bùtáìsì fún bàbá rẹ̀. Bàbá ní rí kàbùmáà náà, yàbùnẹ́ yàrá kàbùmáà náà, yọ ọmọ mi ọlọ́run lóun fẹ́ bá wọn ìletò yìí jà ọlọ́run fẹ́ bínú sí wọn wọn bọ̀ wá wọnú ọkọ̀ ojú omi. bàbá ilẹ̀ yìí sọ yìí inú mọ̀ sáyẹ́ǹsì sàárù ìlàjábàlì sàárù ìlàjábàlì tó yìí ìlàjábàlì ló sọ pẹ̀lú sálọmọ sálọgbọ́ ẹrù kan kò sọ pé sàárù ìlàjábàlì ó ní sàárù ìlàjábàlì ó fẹ́ kúùtù sáyẹ́ǹsì fún wa nìyẹn. Tẹ́ẹ̀tọ́ afẹ́ ìlàlíjá báyìí ni ọ̀rọ̀ mi tó nìyẹn. Ṣùgbọ́n láti lè fún ìpè sáyẹ́ǹsì lòun sọ jábàlí lórí. Èyíkéyìí inú òkè ọba ti rí èyíkéyìí inú òkè. Ọ̀dọ́ púpọ̀ kan tó ń dùn ọ̀ èyíkéyìí òkè ọba ti rí. Wọ́n sá ti gun bẹ̀ lọ, omi ò lè gùn ṣe lọ. Ẹ dákun. Wọ́n à àpúrúfù sáyẹ́ǹsì káyọ̀ àdó àpúrúfù ló bọ̀. Ṣé àbẹ́ ẹ̀kọ́ ni ìyẹn lọ́dà lójú ìyẹn ní sọ. ṣùgbọ́n láti bọ̀ tẹ́ ọmọ náà parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ yìí àti sáyẹ́ǹsì ẹ̀ tó gbùgbù àti gbogbo ẹ̀ tó parẹ́ papọ̀. owó tí wọn náà bá ti ń rò torí kankan náà tí wọ́n máa púrúfà rẹ̀ àwọn ló àwọn púrúfà rẹ̀ aká lòun àgbẹ̀dá kò fún wa ní sí lè fún wa àfúgbọ́ lè dà fún dánù fún wa ní nígbà táwọn kan ti jẹrè tí wọ́n máa jẹ tí wọ́n ẹ̀dá kò nu nìyẹn àwọn kan ṣe wàhálà ó forí ṣe fọ́nù ṣe ọwọ́ kù kí nǹkan náà ó bọ́ sójú bó ti yẹ kọ́ bá sílẹ̀ ọ̀hán ni gbogbo wàhálà yẹn tẹ́jú láti lé ogún ọdún ẹjú kàlà ó fi àwọn ẹ̀rú ṣe ó sì tẹ́lá àbí lẹ́lẹ̀ kan a ò lè rojú rí ọlọ́run ó ò lè ṣe kẹ́rẹ́ o ò lè rojú rí ọlọ́run káwọn kan máa ṣe wàhálà ó kéèké ó lè dá tí ọmọ wa lọ bá jẹ́ lẹ́yìn a ò lè rojú rí ọlọ́run jẹ̀má ká má lè yà púpọ̀ ẹ̀kọ́ ni fún wa ká má máa. jẹ́ nìkan tó ṣe wípé a máa fi ọpọlọ wa a máa fi ìròrí wa a máa fi ìtẹ́ta abari, a máa fi tako kọlọ̀ wọ́ọ̀ kọlà rọ̀tòlù. jẹ̀mọ́ àká lọ́mọ yẹn náà lọ́kẹ́ ká mọ̀ pé gbogbo ń tọ́jẹ́ ìdẹ̀ra pátá lè gbogbo òkúta tí wà wá rí gẹ́gẹ́ bí opportunity ká lọ mọ̀ pé àdánwò ọlọ́mọ tẹ̀lé. ká lọ mọ̀ pé láàárín wọn bẹ̀ yẹn lọ́hùn kan fún sásá ń bí lórí pé bàtọ́ lọ dáhùn wọ̀lá ìdíjú máa rí náà nìyẹn. ẹlòmíràn máa yẹ pé yẹ àwa ṣùgbọ́n pẹ̀lú ọlá kékeré kan tọ́lọ̀ sì fi bẹ̀wò àdánwò sí ni. kí ni àdánwò yẹn lọ́wọ́ pé láàárín àwọn àyókù ìjọ náà lọ́hùn bí ìtàn àwọn tẹ̀sí wa. ṣé ẹ pé sáà lè nìkan ó nìkan lórí màláìkà yẹn sọ́nà lọ́hùn pẹ̀lú ẹ̀sìn ẹ̀. wọ́n ní gbogbo àyókù òṣèkẹ́nẹ́ wọ́n ní wọn ò láǹfààní àti ní màláìkà yẹn ló fi sọ wípé bàtúrùtù ti máa lámúyẹdù sùúrù. Ah, máa lámúyẹdù sùúrù ní ìfẹ́ tẹ́mi rí ẹ̀yìn orí. ẹ wò ga ìyẹn ló wá mú ronú pé yẹn ìyẹn náà lẹ́mọ̀ wọlé ní ẹlòmínà ọba ti máa ṣẹ̀ká ní sáyẹ́ǹsì jẹ́ òun ní ọmọ pù ó sì máa fi já gbogbo ọ̀rọ̀ táwọn àpá ń sọ ó sì mọ̀ níta nù. ẹgbẹ́ ìlú orí tuntun ìjà ẹlòmínà ọba pù fún sáyẹ́ǹsì lẹ́yìn ó sì máa da kọ́lọ̀ wá òkọ́lá rọ̀ fún ìlú ìdánù máa rìn lọ́wọ́. ṣe kùránì wo lẹ ń sọ kẹtẹ nù lákàì gẹ́gẹ́ lójú rẹ̀ high level odò rẹ̀ high level odò rẹ̀ ó wọ́n máa sọ fún ọ pé làákàyè tiẹ̀ ó ju ti plan lọ ó kú bá high level rẹ̀ ó lòdò ni ọ. àṣàlì àwọn tó wá jẹ́ intellectual àkọ́kọ́rọ́ wọn pẹ̀lú dáadáa wọ́n mọ̀ ètò ìwádìí kọjá ọ̀rọ̀ yẹn àwọn ọ̀gbìn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn. táwọn náà orí ti máa ìyẹn ká wọn lè gbọ́ àkàrẹ̀ náà kó lè gbé ọ̀rọ̀ ìjọra wa láíláí ọpọlọ wọn dọ̀kì ni ọpọlọ yẹn sèkéni yóò nọ ọ̀kì dànùdànù tí ò ní ṣiṣẹ́ mẹ́. láàmì yìí wá ń sọ fún mi káńjọ́ náà yóò tẹ̀lé Musa tó ń béèrè pé kí ló mú mi sè yẹn ni wọ́n á tún ara èyí pé rẹ̀ Musa gàyẹ́ dídí kálẹ̀ àbẹ̀rẹ̀ ọpọlọ ló mú mi sè yẹn.

òjíṣẹ́ tó wá ń jẹ́ náà ẹ̀rí kó òjíṣẹ́ wa ní kíni ọwá ni máa rí bá man huwa ayé jibril alayhi salatu wa salam sọ́dọ̀ ọ̀rọ̀ wọn ti mú sáńjọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ti bu orí pa ẹsẹ̀ rẹ̀ báná bá ti tù wá òun lòún wá dà sínú ìta ti kà lẹ́yìn àwọn yẹ́rì àwọn nǹkan ọ̀sán kí àwọn bàní Israẹ́là títí àwọn ọgbọ́sẹ̀ tí wọ́n pé wọ́n yá lọ́dọ̀ àwọn ẹbí àwọn fìdáwọ́nà àbí látara àwọn àbílẹ̀ fìdáwọ́nà wọ́n yá lọ́wọ́ wọn àti wọ́n ti wá parí wọ́n rò pé ìtẹ́jọ́ òun lábẹ́ mú wá báwọn nǹkan wọ̀nyí ẹ̀yin náà máa lò tó tó àwọn ẹni tó ní àwọn ẹni ìdíwọ́ ọlọ́run ni abẹ́ nìkan. wọ́n ní àrùn náà ló mú ìdájọ́ rẹ̀ fún ọ ọwá ti iná sí àdáàbà gẹ́gẹ́ bá ààrẹ ti mọ̀ ipá àwọn gold flip tí wọ́n máa ń tẹ́ náà nìyẹn àwọn gold jẹ́ sọ pé ti dọ̀tí wọ́n tún kó ti rọ́ọ̀tì wọ́n wà tún yọ wọ́n àti mọ wọ́n àti ṣe nǹkan nígbà ni. òun ló wá tẹ̀lé ń jọ náà wọ́n ti àwọn góòdù wọn yẹn wọ́n dà sínú náà ó wá yọ òun ni wọ́n ní ìyẹn la wá da orípa ẹ̀ẹ́sẹ́ ẹ̀ẹ́sẹ́ sí ìbìrìlù yẹn òun la wá dà sílẹ̀. ó ní wàkàdá ní tàṣà wà láti lè nàfò sí i oníbà ilẹ̀ mi ti ṣe ní ọ̀pọ̀ fún ẹ̀mí jẹun ẹ̀mí tó mi rí abẹ́rìndà. ìyóò tẹ̀ pọ̀ láàrin àwọn kan ẹ̀mí táwọn èèyàn jẹ́.

ìrọ́pa. Jàmá ẹ̀mí ikú bá ní ní ìjọba ti jura rẹ̀ lẹ̀ tó lè lọ́kà ń darí ẹ. Ẹ̀mí èèyàn máa ń fi ẹ̀mí tẹ̀lé tọ́lọ́run ní èèyàn gbọ́dọ̀ jẹ́jẹ́ sí pé tọ́lọ́run ni ẹ máa ń tẹ̀lé nì. Nínú tó kó àwọn èèyàn Ẹlòmíì sọ ìsìláàmù rẹ̀ tábì án ni àwa ọ̀sọ̀ ìsìláàmù rẹ̀ di wípé hàn iṣẹ́ mi láti jẹ́ ṣe òun ni wọ́n fi púpù ìsìláàmù. ó gbọ́dọ̀ jẹ́ jẹ́ sí wípé ìfẹ́ inú rẹ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀ òun ìsìláàmù ọ̀tájú ìfẹ́ inú rẹ̀ wọ́n wá tẹ̀lé ìsìláàmù ni. ọlọ́ọ̀bá àti ọlọ́ọ̀bá àti àwọn àti ẹ̀rọ nínú àwọn àtàwọn àtàtà gbọ́ ń dà wọ́n ń tọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká lè máa èèyàn ti lè gborí ẹ̀mí. wọ́n lè wá ní àbájára wọ́n ní bàtà kò sánà ọ̀gbẹ́ ni wá fọ́lọ̀ bá ń takọ̀ ọgbọ́n náà wá kí mú. wọ́n lè ṣe àbá oúnjẹ ní ìpínlẹ̀ wa náà hàn ọ̀rẹ́ ìhẹ̀ níyẹn yí pé ní tó ń láàárọ̀ yìí. ìkẹta tó ń wù jẹ ọ̀pọ̀. Ọ̀pọ̀ wá bẹ́ẹ̀ bí i àpọ́ ọ̀hàn, ẹ̀yìn ló tẹ̀lé mi ò. Ẹ̀rọ, àwọn àbẹ́ ọmọ ẹkùn mi gẹ́ni, ẹ̀ká lè mọ̀ fọ́rọ̀ ẹ̀mí ṣe rí. Tí bá ń da ní ọ̀tẹ́ sí ìgbà ní ìgbà ni, wọ́n náà ti ń tọ́ka kó. Wọ́n fà tó rí pé ń tọ́ka kó yẹn o, ìdè máa burú lọ́wọ́ náà ni o. Kì í ṣe pé má da lóògùn ọ̀rọ̀ fún yẹn náà kì í wọ́n náà gbọ́dọ̀ yí ẹ o. Àwọn ẹ̀kọ́ ti ìjẹta kiri, ebi kò ànà sọmọ alẹ́ rẹ̀ yìí ọ̀gá àǹtẹ̀ sọ̀rọ̀ wí ṣe àn fọwọ́ wà káyọ̀ lẹ́kùn àṣà àǹtẹ̀ fi bù ṣe àn fọwọ́ sẹ́rù lẹ́kùn. ẹ̀rọ tó lọ gbàdé ọ̀gá ni kẹ́ni kó àlámù fàǹtọ̀ láti àlámù ọ̀gá ni kẹ́ni òun lòun ní màá yìí ló kẹ́yọ̀ ọ̀ma ọ̀ yẹ yìí. lórí ìdí ẹlẹ́yìn jàmá sáàmìrì ń púfù àwọn ìmọ̀ká pé òun lọ́tọ̀ ẹ̀ tó púfù ẹ̀mí ẹ̀mí òun ló ń kọ̀ǹtó òun ẹ̀mí òun ló ń darí òun láti sọ fún wa yìí pé ọ̀pọ̀ gbà ẹ̀mí a máa ti ní síbi tó lè kópa ni ẹ̀mí a máa ti ní síbi tó lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀mí a ti ní síbi tó fìí ẹ̀rẹ́ nìkan ẹ̀mí ọmọ abẹ́ tí kò ṣe ń tọ́lọ́ tó fi fìí ọ̀pọ̀lọpọ̀ kùránì tí ọba sọ́ra tí èèyàn jura rẹ̀ ẹ̀mí ẹ̀fẹ́ mi òun lọ sọ nínú ni o láti sọ fún àyàkọ bàbá ní wàtífù àwà fáadán àti wálé ìyàwó ìnáyà àwà màtàwálà ìfìní àwòyẹsì. bàbá yẹn náà lọ padà tó fún wa ní ọ̀nà àbáyọ ní ìṣẹ́jú bàtù bákan náà. nígbà tó ti kọ́kọ́ sọ fún wa yìí pé sọ́ra bẹ́ẹ̀ni darí ẹ̀mí rẹ̀ yẹn darí ẹ̀ wáá dá sọ́ra àti wálé ìyàwó tó fi jọ̀ darí rẹ̀ lórí wọ́n jẹ́ mi ìrẹ́sọ̀ kalẹ̀ lórí tí ẹ̀kọ́ náà wà á kọ̀tù ẹ̀. Pépé iná la àwà ẹ̀rí ẹ̀mí ìfẹ́ ẹnu kó tó báyìí bàtà wọn ńlá ọba ìfi dọ̀gá ẹ̀ tí ó ní ayé tí ó pa ọ̀nà àdúgbò kúwa o. Ìṣe ìdádẹ́ sí yẹn. Wọ́n wá ní ẹ̀mí tó ń sọ fún yín yẹn ẹ̀yin lẹ̀ mọ̀ bó ṣe rí wọn ni wọn náà kó ta pépò lé ẹ̀ńtámílì oṣù tẹ́fótè mọ̀ óyá ń pápínì. Ẹ̀mí à ń sọ yẹn actively it's like kíni it's like baby. Ní baby báyìí ni ẹ̀mí rí. Bí ọmọ kékeré ọmọ òkú lò. Wọ́n á sọ wípé ẹ̀rọ ìlọ́kùnrin adágún ọmọ ọdún méjì ọkọ̀ jù ọmọ ọdún kan sọmọ ọdún méjì kò jù máa lọ ẹ̀mí tó ṣe ní jù lọ ẹ̀yàkùn ọmọ ọdún kọ̀ọ̀rọ̀ débi kẹ́lágbára tó ní. Òǹtẹ́ mi ṣe ní oṣù báwọn lọ. Ọmọ tí wọ́n mú yẹn lọ́wọ́, ọmọ tí mú yẹn lọ́wọ́, àbánifẹ́ mi ṣe rí lọ. Tó ṣe pé ọmọ tí mú yẹn lọ́wọ́ yẹn, gbogbo gbà náà ni ọmọ níta kọ́ ọmọ mú mú tó. Ẹ̀rí lẹ́nu onídìrí kí ọ̀rọ̀ so báyà rẹ̀ ọ̀fẹ́ mú mú. Ọlọ́run ti jẹ́ mú sí lẹ́nu, ó ṣe gẹ́gẹ́ lẹ́dàkẹ́. Bọ́ọ̀ bá so fún ọ yóò fi wọn bẹ́ẹ̀ lè ṣe rí nìyẹn o kódà gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mu yàn lọ́wọ́ ni tí ọmọ nífẹ̀ẹ́ ọmú yẹn kódà tí ọmọ dàgbà lórí ẹ̀ ṣùgbọ́n tó wá fi lọ́jú tó wá ti gbà á lẹ́nu ẹ̀ tó wá ti lè gbà á lẹ́nu ẹ̀ O ti gbà ó ti pọ̀ parí náà ni ó ti lè yẹ̀rọ. ọmọ bẹ́ẹ̀ ti lè lọ́jú gbà oníbẹ̀rẹ̀ ẹ̀ má bẹ́ẹ̀ lẹ̀ mí náà tó wá ti jẹ̀ mí rẹ̀ lẹ̀ níbi tí ń darí rẹ̀ sí ìkàtọ́ náà wọ̀fẹ́ tó sì máa bá a lọ nìyẹn yọ mọ̀ bá a lọ ní. ọmọ tí wọ́n gbàdé mi pé ọmọ mi ò dàgbà ń bí ewé pé màmá ẹjọ́ pé ẹjọ́ máa ń bá kutu àmọ́ fẹ́ mú. ọmọ dàgbà dé rẹ̀ ó bá tó bá ti gbà lẹ́nu ẹ̀ tó ń gbé ọ̀nà ìlú náà yẹ. bẹ́ẹ̀ ni ẹ̀ lérí. ṣùgbọ́n tó bá ti gbà ẹ̀mí òun níbi tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ níbi kọ́ máa darí rẹ̀ pé kóun náà máa tẹ̀lé tó bá ti jẹ́ àgbà ń bẹ̀ tó hàn án. aláwùjọ máa hàn àrìkìtàbù yóò máa dàrẹ́ tì mí àtúnà ni wọ́n máa tààrẹ́ sí èmi fúráyìn bá ní ṣe mo fẹ́ ṣe ètí súnà níbi bá ní ṣe ìṣẹ́ máa ṣe. ọba ìrẹ́ lọ́jú ṣe yẹn ọbọ̀lọ́wọ́ wàhálà nìyẹn o. ìtọ́ dàdí lẹ́nu ìlú lẹ́nu kò sí tó pàdé ní kó tẹ̀lé ẹ̀mí lọ wà ní tẹ́lẹ̀ bá ti darí mi sí ni o. wà ní tẹ́lẹ̀ bá ti darí mi sí ni o. ìyàwó náà máa ti pà ẹ̀mí ní kò tó dáàdì wa o. ìfẹ́ àwọn dáàdì wa ti ní wọ́n ṣe náà ní òkú nígbà tẹ́ ẹ̀ bá fọ́ra ńlẹ̀ òyìn ẹ̀ tó kàrà fẹ̀ ní òun gan dọ́lọ́hùn ẹ̀ pà tó fẹ̀ ní òun dọ́lọ́hùn ìrùbẹ́ tó fẹ̀ ní òun kiri pé kódà ẹ̀ kàtà máa wù ẹ̀ ẹ̀yin tẹ́ pàrọ̀ rẹ̀ sọ ẹ̀ ń dọ́kà ẹ̀ wọ́n ti tó àwọn ẹlòmíì gan dáwọ̀ pẹ̀ntẹ́ mi bá ń débi tó fi jẹ́kun mọ́ jẹ́kun mi fún mi ní ìtọ́fẹ̀ pẹ̀lú ìní ló gbé ní ìtọ́fẹ̀ tó máa ẹnìkan ìjọ ìpínlẹ̀ kóronú kóronú gbogbo ọmọ ẹgbẹ́ mi rẹ̀ bá ti gbogbo bàbá náà lọ́mọ ẹsẹ̀ tọ́ba rẹ̀ ó kó ara ẹ̀ tọ́ba gẹ́nẹ̀ ó kó ara ó ó ẹnu orí ìdí كي مثل هذا الأمل الذي هو صنع العجل هذا. ده wọ́n ní báyìí lẹ́ẹ̀mí mi ṣe kiri báyìí lẹ́ẹ̀mí mi ṣe kiri lọ́sọ̀ọ́ mi ṣe kí n mọ òbílẹ̀ ògbé màálù kalẹ̀ ẹ̀rí gà eléyìí tó wá di ibi tí wọ́n ṣe kiri wọ́n ń bọ̀ yẹn. wọ́n ti bọ̀ lẹ́mẹ̀ kò ń dasọ̀ lẹ́ẹ̀kan wípé ní bá lẹ́yìn ẹ̀sìn kankan kẹ́ ẹ tó fìyà jẹ́ wọ́n ṣe kiri ẹ kọ́kọ́ gbọ́ tẹnu ẹ ti sùn tọ́pọ̀ ẹ̀ ẹ fìdí òdodo múlẹ̀. òdélé tàdélé ọlọ bàbá ọmọ tí ọmọ ti fọ́ ọmọ ti fọ́ ní gíláàsì ọwọ́ lè là ẹ wọlé ìbòmí ìjọpọ̀ tàwọn náà lára ìbalẹ̀ ọkàdélé ni ó bá bá bá bá ó ti gbowó ọmọ sọ wọn ti ṣe léṣe. wọ́n sokosoko wọn ti pọ̀ dábìlì mi pọ̀ mi pọ̀ ni mo pọ̀ ibi lágbájá ló pọ̀ ọ́nà ìwọ ní wọ́n ní wọ́n ní ọba dé ọ̀tọ̀ máa ní dádì sọ́ọ̀rì gbà ọwọ́ mi ló ti kọ́lẹ̀ ọwọ́ mi ló ti fọ́ ọwọ́ mi ló ti fọ́ ilé ìdòtí kọ́kọ́ náà lọ́wọ́ di bí ìyàtọ̀ ti fi jẹ́ àwọn ọkọ̀ òṣèlú gbèsè kankan kó bá ti sì bọ́ àmọye lẹ́yìn tó ti dáwà lálẹ́ ó ti kàn lọ́pọ̀ àti ìyàwó rú ìyàwó máa bínú lórí ọ̀rọ̀ tí ò lórí ẹ̀sẹ̀ lọ́kọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ tó ti bí ó ń jẹ́ mọ̀yàmá. Kílà ó dá àárín ọkọ àti ìyàwó bèbè èyí tó tó ń bínú lé lórí. Ó ti fún àwọn ìwà tó lágbára tó kú kọ́kọ́. Lẹ́tà ọkọ̀ fún òtí ẹ̀ wá mọ tí bínú sí gan ọba kò sí inú òtí báyìí. Ó kẹ́ ti bínú yẹn mọ̀yàmá inú kí kọ́kọ́. Àárín ó tó padà ṣẹlẹ̀. Ìṣẹ̀yẹ padà wá hàn sọ́kọ̀ yìí pé àfẹ́ntú bínú sí kò rí bẹ́ẹ̀. Ọkọ̀ wá padà ṣàlàyé fún bàbá òǹkà náà lọ padà wá ròdòdó ni, ó padà wá bẹ̀rẹ̀ sọ́nà wa ní kí wọ́n tó wọlé ìṣe ayé rẹ̀ ní ètò fẹ́ ìwọ níyàwó mọ́. Inú ilé dàda bẹ̀rẹ̀ mi. Látara pé kí ni kí ni tó burú lọ́kọ̀ rẹ ní? Ṣé ẹ bá jọba ẹ bá jẹ́ pírẹ́sẹ̀ǹtì gbogbo tó ń pẹ̀lú lè gbé nínú kò láyé? Tọ́ ọba ti dénú lé ọkọ̀ lọ ń jẹ́ èso pamọ́ o ẹ ṣe pẹ́sẹ́ǹtì má àwọn aráàlú náà ṣe pẹ́sẹ́ǹtì mi lórí ẹ ṣe pẹ́sẹ́ǹtì mi lóko lórí ìyàwó rẹ̀ ó gbé ipò ìjọba alẹ̀ ipò ọkọ àtìyàwó kan náà ló kù ẹjọ́ bẹ́ẹ̀ ṣe. ẹ ìjọba mélòó náà ni wípé ó wà ní òní máa tẹ́tí ìyàwó rẹ̀ nínú ilé láti lè má sọ tí wọ́n jẹ́ ọkàn rẹ̀ fún ọ. wọ́n ìyàwó náà ó kò tẹ̀gbọ́n ọkàn rẹ̀ ó kò kọ́kọ́ rẹ̀ ìjọba ìmórí ìjọba ìmórí ẹ̀kọ́ wàá ṣàlàyé bọ́rọ̀ kiri gangan fún ọ ìyẹn ní fámílì èmi ní ìdàrú ṣùgbọ́n àwọn tí sọ̀rọ̀ mílíkà ò tí ṣẹlẹ̀ ìkẹ́kọ̀ọ́ fóònù lórí fóònù ni ọkọ ń bá àwọn kọ́sọ́mà rẹ̀ kan sọ̀rọ̀ bàbá àwọn kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ bàbá náà ẹ̀rọ pàdé ni ó pàdé ni lọ́wọ́ tí ó ti bọ̀ bẹ́ẹ̀ yìí ẹnu tún ni ó tún ṣe kiri kan ni. àwọn kan náà bá àbí sọ wípé gbogbo obìnrin tí máa lọ yẹ fóònù ọkọ rẹ̀ wò ó fẹ́ kó bá rẹ̀ ni o ọkọ rẹ ló lẹ́gbẹ̀ẹ́ fún wọn yẹ fóònù ṣe wò. Àwọn ìṣẹ́ òye gbélé tó ta o. Ọkọ ló yẹ yẹ fóònù ìyàwó ẹ̀ wò. Ìyàwó ò lè máa yẹ fóònù ọkọ o Àkọ́kọ́ bẹ̀ ni wípé nínú bí táwọn bá ti mọ́rọ̀ ìjáde, ọkọ lè yẹ fóònù ìyàwó wò. Torí wípé ọkọ ní ń kọ́ ìyàwó ẹ̀ lẹ́sìn ẹ̀ẹ̀kejì ni wípé ìwọ ò lè níyàwó ò lè lọ́kọ mi ò lè lẹ́kẹ́ni ò lè lọ́kọ mi ọkọ rẹ lè níyàwó mi bàbá jùlọ gbàdé bá ti fi ẹ̀ ti pèsè nínú ilé ẹ̀ ti pa méjì náà lọ ọ̀wá lọ yẹ fóònù ọkọ rẹ o ọ̀wá ní àwọn ah, ẹ̀dùnmẹ́ fẹ́ àwọn ọmọ rẹ gbọ́ ó lẹ́tọ̀ọ́ sí ó lẹ́tọ̀ọ́ sí nígbà tó bá ti kó bá ti ní kápá ẹ̀ eléyìí lọ́wọ́ ti já nínú lérí eléyìí lọ́wọ́ ti bá fámìlì jẹ́ ọ̀gá ayé àwọn ọmọ rẹ jẹ́ torúkọ ọkọ rẹ jẹ́ kẹ́rẹ́ torúkọ fẹ́ fẹ́ àwọn òkè. wàá nì sọ fún atẹ́rẹ̀ wàá nì sọ fún atẹ́rẹ̀ rẹ̀ pé ìtẹ́gùn àtòkò wí ni kán àṣìyà. tẹ́ ẹ bá ní ẹ máa wádìí nípa àwọn kẹta ní túbúrẹ̀ àlàkún tẹ́ ẹ bá ní kẹ wádìí tí nǹkan padà lọ́wọ́ àti yín yóò padà pààyè ní jẹ́ òrùka ní jẹ́ ní padà rí jẹ́ òrùka.

Torí ìdí eléyìí jẹ̀má ká lọ mà. Wípé ní tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀kọ́ rè bá Nẹ́bí Musa kọ́ wa. Bá Nẹ́bí Musa ti ní authority láti dis minister nìyíyù. Bí ẹ ti sọ̀rọ̀, kò kọ́kọ́ kò sí kọ́kọ́ lẹ́gẹ́ ni kò sí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti wọ́pọ̀ síyà jẹ́. Ọkọ̀ ṣe é sì ń tọ́kọ̀ ẹ̀ Ìgbésẹ̀ ìyáwó yẹn ni wípé bẹ́ẹ̀ rí níbi tí ọ̀daràn ó tẹ̀ ẹjẹ́ ká máa pẹ̀lú sọ́pẹ̀. Sọ́pẹ̀ níbi sọ́pẹ̀ ẹ ṣe wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹ tún gbé ní ẹlọ́pọ̀ sí. Ṣé ìyá àwọn ẹ̀rí ẹ? Ẹ gbé ní ẹlọ́pọ̀ sí. Kódà ẹ gbé ní àwọn oríṣiríṣi ẹ̀sìkíyẹ̀nsì látọ̀dọ̀ rẹ̀. Àṣírí ohun mi ò tó wá fún sí yín lọ́wọ́. Ó lè mẹ́jọ òní ká. Ibi títí ń sọ̀rọ̀ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ka àwọn ọ̀dọ́ tó kù. Ó ìbẹ̀rẹ̀ ti ma àwọn ọ̀gá tó yẹ fáwọn gan-an ni jiná gbòǹgbò àwọn ògùn náà gbòǹgbò tí ká wàhálà rẹ̀ ju ọkọ̀ sí lánàá rí. látara bẹ́ẹ̀ bàbá ti ń gbọ́ kọ́ránì tí wọ́n ń ka ìtàn fún wa nú àlùkùránì tó ń pẹ̀lú wa ẹjẹ́ a máa àpíláyé ẹ̀ nínú láìpù wa nínú ilé wa lọ́dẹ̀dẹ̀ wa ládùúgbò wa òun ló tún ẹbí wa ṣe òun ló tún lù wa ṣe ó láàfin ní máa jẹta láàfin ní máa sàbámà lórí pé á ah, ìbámọ̀ bámọ̀ sí o àbámọ̀ wà ní bámọ̀ ẹ̀rìjẹ̀ni àbámọ̀ ní bẹ́jẹ̀ni àbámọ̀ ní bámọ̀ ẹ̀rìjẹ̀ni látẹ̀bírí màá ní àyíká máa kó dààmú pẹ̀sẹ̀ dìrọ̀ àdólùmù yẹ̀rìjọ́ wò ó bá o ìlànà dání àdólùmù yẹ̀rìjọ́ wò ó bá o ìlànà dání àbò títẹ rí yẹn ìgbẹ̀yìn rẹ̀ ìyẹn máa ń sàbámọ̀ ni lọ àìbámọ̀ ọmọ tìlẹ̀. lórí ìdílé ìjàmá lẹ́yìn ìgbà tí Musa gbọ́ tẹnu sáàmì rí òtá kọ́ọ̀l kọ́ ẹni pàdé ha láti èmi lọ ọ́yá bàbá ẹ̀ yẹra fún wa. ọjà app kó yá máa lọ. Àyìn nà lákà, ṣèlè àyà, lẹ́tẹ̀ mi lọ ìgbésí ayé rẹ látẹ̀lí lọ kọ̀ọ̀yà pàṣẹ tó ti wà lórílẹ̀ kọ́ máa lò tẹ̀lé ayé rẹ lọ àǹtàkúlà láàbì dáa kọ́ máa wá sọ lọ wípé tọ̀ ẹ̀rọ fara tó o èmi náà bẹ́ẹ̀ ni kankan fi náà o ẹ̀rí lá tàkálùtù bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà ìlàkìyà mi Àti àṣepọ̀ kẹ̀kẹ́ láàrin rẹ̀ àtẹnìkẹ́ ọmọ wọn lábọ́ bá ń jòlì pé wà àwọn jẹ́ máa ń kọ láàmì ṣáàgà sílé ọmọ mi tí láàmì ṣáàgà ti jáde. Wọ́n ti lé sáàmì ní ikú láàrin àwọn èèyàn rẹ̀ ni o. Pẹ̀lú wa ń kọ láàmì ṣáàgà náà sílé tí wọ́n lé wọn náà kó máa èrè. Tààrà bẹ̀rẹ̀ bá àwọn èèyàn ẹ̀ mọ́ iṣẹ́ ìsìn yìí. Àìgbà àtúwọ́lẹ̀ tí wọ́n á yọ kí làbùkẹ́ ìrò sílẹ̀ ásìlù láàmì sáásá nù ó sì bẹ́ẹ̀ kéré láwọn ẹgbẹ́ wọn ó bẹ́ẹ̀ kéré nílé mùsùlùmí pẹ̀lú níbà. wọ́n rà pọ́ síwájú ilé ẹ̀ sí láàmì sáásá láwọn ìgbà lórí ìgbà àwọn fi ń kọ́lé pé àwọn fi ń darí àwọn ẹ̀mí òkùnkùn àwọn fi ń darí ìdá àwọn gbà lérò nìyẹn. ẹ bá lọ wú ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí kọ́dà ó bẹ́ẹ̀ lè jẹ́ pípé ní táwọn fi ń ta ilé mùsùlùmí náà ẹjọ́ wà náà dá nìyẹn. tẹ bá ti rí ẹ̀ ẹ̀ wájú ilé wọn ẹ̀ ẹ̀ ní wọn kọ́ láàmì sáásá sí i ṣùgbọ́n jàmá ákìlù láàmì sáàkà rèé o ákìlù kíni ákìlù láàmì sáàkà òun nìyẹn. ìrẹ́ mú tá sáàmì ríyò ní dehab àwọn ọ̀dọ́sẹ̀ nìyẹn wọ́n ṣàlàyé wọ́n ní tọ́lọ̀ ń sọ ni wípé Musa àdébí Musa sọ fún wípé ṣíṣe àbùkà ìyàgbẹ́ àbùkà máa lọ lórílẹ̀. Túlọ ara àti gbogbo ọ̀tẹ̀mí ayé rẹ̀ rá máa lò lọ lórí rẹ̀. Ṣèkáńtà, ó máa wá ẹ̀kọ́ tó máa sọ lẹ́nu ẹgbẹ́ láàmì sáàkà ayé láyà mọ́sà ní àhàdún ẹni kọ́ ọ̀gbọ́n ti fara kàn mí o. Bàlá àmọ́kù èmi náà ní fara kẹ́ nìkan. Ìmáyá fún mi dákọ́rọ́ làbí. Torí pé òun ti di iná, òun ti dàgbàkọ̀ ńlá. Ó lè tó ẹ̀fẹ̀ lèmọ́ yá túlù nínà dọ́rọ̀ làbí lèmọ́ tàmọ́sọ̀. nítorí ìnira ńlá tó tóbi tí ó máa kan gbogbo ẹ̀rọ àti bára kan. káwọ́ yàmá tók abẹ́ ń tọ́ bára kan wọ́n náà. àdébì mú sáré gbé ìgbó fún sáàmì rí yù. bó sáàmì rí yù látò ní lọ ẹnì kan gbọdọ̀ bó ti lọ. ẹnì kan ò ní bọ́ọ̀sì àti pọ́wọ́ kan níra. ó ní fara kẹ́kẹ́ kí ìnira gbọdọ̀ bá kan náà bóyá bí táwọn ti wá ronú nìyẹn pé kí nìra ọmọ kàdé wa òròfin táwọn gbà lérò táwọn fi ń sowó táwọn fi ń kọ́ lé ọmọ tó dájú ni kéèyàn wọn máa kọ́ sílé pé àlàlì sí láti ní. jàmá mùsùlùmí ká tó tún lọ́mọ ìrìn ẹ̀kọ́ wà ń bẹ̀rù kí náà bá ti rí i pé ọpẹ́ náà bá ti mọ̀ pé ẹni bí ni ẹni bí ẹni bú ni ọ̀tá ọlọ́run ni ìyẹn máa jìnnà fẹ́ta ọlọ́run ni pé bí ìyá rẹ̀ bá dé ìyá tí ń sòun bá dé ọkàn wọn náà ẹni tí ń saburú ní ọkàn ẹyẹ ẹni tí ń saburú rẹ̀ kò ní ọkàn ẹ bá wì tí ìbá tí ọ̀wá gbọ́ ẹ ti di àwọn ní ọ̀gbọ́ ẹ mẹ́ta sílẹ̀ máa ṣe bá ti wọ́ lọ ẹ̀yìn náà bá wí tí ìbá tí ọ̀wá gbọ́ èyí kárí ọmọ sẹ́yìn bá wí èyí ti di tí ìbá wá gbọ́dọ̀ ara bí wọ́n ti fà á jáde nìyẹn oníbídíà sákẹ́ẹ̀tì bí bídíà rẹ̀ kọ́mọ bá bídíà rẹ̀ lọ nígbà bá ti ṣe ẹ̀ o. ìdá ọ̀pọ̀lọpọ̀ ní tí wàá ṣe lùsíkì náà nìyẹn o. ẹ̀gbọ́n bọ́ sọ́sọ́ sọ́mídà ẹ̀lẹ́ ìlàwọ̀ alágbájá oníbídíà ni torí kó ṣe nǹkan báyìí tọ́lọ́ba ìwọ́n ẹ̀jẹ̀ sọ̀rọ̀. mo àmì Bàtọ́ léèrè àwọn ọ̀rọ̀ ẹnu ẹ̀ta ló pé ṣe ìkọ́mọ́tò ní ìjà lórí ẹ̀. Nígbà náà fẹ́ gbọ́ Wọ́n ti wọ́n ti ṣe ní ìjà lórí ẹ̀. Tẹ̀lé wọ́n kàdé sọ̀rọ̀ yẹn náà ni wọ́n kàdé kẹ́rẹ́. Wọ́n ti mú dájọ́ wá. Wọ́n ti mú dájọ́ wá lèmi. Pé àbá alágbájá òní bíjà ni wọ́n. Bàbá Adéla náà àà mú sírí làwọn ti wọn. Ìṣẹ̀lẹ̀ àbá ti ń pín gbogbo ẹ̀ ẹ̀yìn sáwálẹ̀ nílé ọ̀tá àbá kankan tó jẹ́ nílé mọ́ lórí rẹ̀ ọ̀tá àbá àtẹ̀kọ́ wà lórí ìlànà súnmọ̀ tànẹ́bì mọ́ lórí rẹ̀. èyí mélòó lẹ ti ń sì tọ́ fún wọn kótó ti fẹ́ ṣe kíni kótó ti fẹ́ mú dájọ́ wá. àwọn sẹ́mi máa ń wà ń sábì tó fi pé ọ̀tá pọ́ǹtì dá àfàkùkù ọ̀rẹ́ yìí. ìkànnì wa ń gba mi pé yóò bá burú lóòótọ́ ṣùgbọ́n aburú kẹ́kù kan lọ. orí ká burú náà náà bà lápẹjúwe nígbà mọ́tò náà wọ́n sọ̀rọ̀ iná lọ́pọ̀lọpọ̀ gbà. kí ni lápá àtàyẹ kọ́nà bá ti dára fún wọn bẹ lórí láyé kọ́nà kọ́nà kọjú pa wọn báyìí kọ́nà kọjú kárí wọn kọ́nà àwọn kọjá àbí fúnra ẹ̀ síwájú jẹ̀rẹ̀ yìí tọ́mọ kan bá dá mọ́tò dúró ọ̀gbẹ́rẹ́. Àbúrà àṣìyàtọ̀ ní àríyàtọ̀ dúró mọ́tò kọ̀máṣá bọ̀sì làwọn náà wọ̀. Ìdá dúró ọ̀hún wọlé sínú mọ́tò báyìí. Bó ṣe wọlé sínú mọ́tò báyìí, àwọn bẹ́ẹ̀ ni. àwọn tí o ti ẹ̀ lè gbé orí yẹn ó rẹ̀ ní débi pé lẹ́ẹ̀sì fún orí yẹn lẹ̀ bẹ́ẹ̀ nìyẹn o ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ dákun lórí ẹsẹ̀ yìí tí gbòórí lé káàdì débi ká lọ nìyẹn o ó rẹ̀ mí mo ń lọ tọ́jú ara mi ni mo ti ó ti rẹ̀ mí mo ti ìsìlẹ̀ mi tó lè kàwé ìgbọ́n àtọ́lọ̀ ti ní ìdílé mo lọ fún ìdílé mọ́tò náà ti pẹ́rẹ́ sí kíláàsì mi ò lè dájòkó ẹ̀sìn kí n mo ṣe gbé sí lẹ́sẹ̀ ìdílé gbé lórí sáà mi báyìí ni mo ṣe gbórí láwọn ẹlẹ́sẹ̀ lè dáwọn lọ nìyẹn. wọ́n wá kàn rí pé áà bàbá ìgbà kan yọ kí o ẹ̀rí kan àwọn ọmọ tó ọmọ tẹ ló gbé ló gbé lẹ́sẹ̀ tó fi débi tí wọ́n lọ. kò béèrè lọ́wọ́ àká yẹn pẹ́ẹ́ lọ́pàá ṣé èèyàn wo ni. látà sáré mú dájọ́ wá. àwọn ọ̀gá lórí ti tẹ̀lé yẹn o. wọ́n kà mú dájọ́ wá tàbí kiri kiri kiri. ó sì ní ìkẹ́mọ́ra wọn bẹ́ẹ̀ náà abẹ́rẹ́ nǹkan nítorí òṣèlú ìjọra wọn gan abẹ́rẹ́ káwé tí wọ́n parọ́ mọ́ sí nǹkan tí òṣèlú nǹkan. bí àwọn ti parọ́ mọ́ ọkọ̀ ní ìyàwó ilé dàrú parọ́ mọ́ ìyàwó ilé náà lọ́dọ̀ ọkọ̀ ilé dàrú. orí ìdí ilé ìjàmbá mùsùlùmí ètò ìyàn ọkọ̀ ọmọ ìdájọ́ wa náà bó ti wù ó. báyìí ni mo bá wọ́n mú ìdájọ́ wa lẹ́yìn ìgbà tó ti tẹ̀wádìí ọ̀rọ̀ tán oníwáyé nana kàmọ́ ìtànlá tó kọ́lápà tọ̀ ìrẹ́ kúńká sáàmìrì tọ̀ látẹ̀lé lọ àdéhùn dé látọ̀dọ̀ wa tí ọ ó ti dàṣẹ nìyẹn lẹ́yìn tó fi ní yàtọ̀ ẹ̀. wọ́n ń bẹ̀rẹ̀ ìlà ìlà ìkàlẹ̀ bí ìdọ̀lùkàrẹ̀ wá Ìtò ìpèlọ́lọ́wọ́ ọba rẹ, òṣà rẹ, eléyìí tó dúró tuntun lórí ẹ̀. Á ìbàn tó dúró tọ̀ yẹsẹ̀ lórí ẹ̀ tó lóhùn lọ́lọ́wọ́ ọba rẹ tó lóhùn sí. Lànà àárín tó ń náà wò ó, á sùn ná padà náà ni. Á dùn ná padà. Iná náà di ọtẹ́lẹ̀ tó dì náà ni. Á tún dùn ná padà. Ṣígbóná táwọn àjò yóò lágbára yàtọ̀ sí jẹ́lẹ̀. Pé pé ọ̀tọ̀ ni sísun ná láti nǹkan míì. Ẹ̀kọ́ ni kí yóò kún ná débi pé ẹ̀yìn ó pàdé bí pé kò ní wúlò fún ìrọ̀kàn ni. Ẹ̀bùn tí náà pọ̀ náà kò ní wúlò fún ìrọ̀kàn ni náà. Yóò padà kú jóná ẹ̀rẹ̀. Wọ́n ní láàrín ọ̀rẹ́ kan náà á jẹ ní náírà débi pé yóò dòrú. Tó máa lánàá ti wá náà ó fẹ́lẹ̀ ya ń A wà á lọ da sínú odò, jẹ́ sí pan, á kú dànù sínú odò. Ẹ̀fọ́ Àwọn akọ́ni máa tẹ̀ ìrù wọ́n ní nínú ìtọ́nà tó fi jẹ àwọn bàní Israẹ́là níyà òun náà nìyẹn nínú nǹkan tí mo bá lọ dà sódò nígbà tí mo bá lọ dà sódò yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wo àwọn ìwà kan nínú wọn wọ́n jẹ́ni tó tẹ̀lé sáà mẹ́rin yìí àwọn tí wọ́n jẹ́ olùyapa àti ọlọ́run ọba nínú wa wọ́n à ní tẹ́bi odò yẹn kápù mu àbí ká fi bọ́jú àti kí ojú tiwọn náà pọ́n gẹ́gẹ́ bí góòdù tó wà díẹ̀. wọ́n níyẹn ni wọ́n padà wá tó lọ bá àlẹ́bí mú káyé pé kí ni àwọn ò tún ṣe tọ́lọ́ òbí fòdí àwọn òun lèyí tí ọlọ́run padà fi sọnù sí wájú tó kọ́ra pèpà kóòtù ìlú àwọn fúnṣàkó àwọn ọmọ para yìí ẹ para yìí ẹ pa àwọn apákanú ẹ para wọn. orí ìdílé ìjàmá kájí ń gbà sí ìyapa àti ọ̀rọ̀ ìtọ́lọ̀ ń kìlọ̀ fún ẹgbẹ́ ìtakú fìtínà láti ti bá nílẹ̀ jẹ́ náà sọ́dà mọ́mí kó ká sọ. kájí ń gbà sí ìyapa àti ọ̀rọ̀ ìtọ́lọ̀ ń kìlọ̀ fún ẹgbẹ́ ìtakú àyà tá a fi dúró ẹgbẹ́ kan níbi musa wa ṣe ìbùtọ́ọ̀lù ní tí wọ́n ń ṣe sí ọ̀gá tán wọ́n sì wá ń jí ìfọ́n àti kulẹ̀ sítọ̀ ẹ̀yin tó kù ìjìyà la mú wá fún sáàmì rírì láti fi ti gùn bẹ́ẹ̀ náà ẹ wá lọ mọ o ìnàmá ìlà òkú mu lọ ṣé kò lọ́wọ́ nǹkan lọ́wọ́ ọlọ́wọ́ ọba yín òun náà ni ọba àgbà ẹlẹ́dìí lá ìlà àìlà ọba tí ò sí ọba àbí lẹ́yìn rẹ̀ ọba tá a gbọdọ̀ fi nǹkan àbí ìlẹ́yìn rẹ̀ ọba tá a gbọdọ̀ fi tá a fi ń jọ́sìn fún tá a gbọdọ̀ tó lọ gbé fún kàmí. àlẹ́ máa bọ́dọ̀ bẹ̀ hákẹ́ ọba tá a máa sìn pẹ̀lú àwọn ẹ̀tọ́ rẹ̀ ní tá a gbọdọ̀ gbé fún kàmí. àti àkólàṣe ìyìn ẹ̀lmá àti ìmọ̀ rẹ̀ sì kárí gbogbo nǹkan òun náà ni ọlọ́wọ̀n gbogbo àmọ́. àti káàfin hàn gbogbo ẹ̀rọ ọba mọ̀ nínú gbèsè ayé wa abẹ́rẹ́ ọba àdìgbàlá eléyìí ọba àdìgbàlá fọlọ́n kúrò ní àdìgbàlá fún àwọn àtàwọn àgbọ̀n fọlọ́n pàbí kúrò ní ayé wa sí ìṣá àwọn àtàrẹ tí wọ́n tún lè dún náà nílé ni insha allah bí kìí láti àtúmọ̀ tẹ̀síwájú lọ́la sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Thank you. Assalamu alaikum.